wá sọ wípé òfin sọ àbáti kó lè fi mọ́sí abún wàmíwá gàdó kó bá bìyà àtàwà sálú. a rí i pé gbogbo ìta sí kábọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé kí n ròyìn ara wọn tátọ́ tábí sọ̀rọ̀ débi pé ọ̀rọ̀ tẹ́síkíyà kí èèyàn pé ṣé èèyàn lè ròyìn ara ẹ̀ kí ni àwọn nǹkan tí ó ti bì àmọ́ ọ̀rọ̀ àlẹ́bùwà Yusuf wa lára àwọn rísìs pé ájà lè bì zọ̀rúrà lè fà á kéèyàn ti àdé gbà ẹ wá ẹ mọ̀ bí mi ti kọmíṣánná o fìnàjò ní ìmọ̀ǹpẹ̀ mú mọ̀ǹpọ̀ra gíríkì tó pọ̀ gẹ́gẹ́ bí ti ànábọ̀ ayíkú náà fi ṣe tẹ́síyà nẹ́fù ara wọn tálà sọ̀rọ̀ ìjọba mọ́wánà kò yàn ìdá ṣèkò afẹ́ bọ́ sínú ọ̀rọ̀ àkídà wọn gẹ́gẹ́ nẹ́fù wa sọ yí pé ṣùgbọ́n ha bá ti kú lìyìn lìyìn mẹ́tíhábùn wọ́n á máa gbọ́ ọ̀rọ̀ tó béèrè béèrè ìfẹ́ àwọn sọ̀hábà kúlì yìí láì sẹ́kọ̀ ẹnìkankan tí ò pọ̀ ẹnìkankan nù wọn gbogbo àwọn láti lè pè ní sọ̀hábà ìfẹ́ wọn ìmọ̀jáàbù mọ́jáàbù mi tó ń béèrè mọ́jáàbù mi nù kí n nífẹ̀ẹ́ àwọn tàbí ànẹ́bì tí ò sẹ́kẹ̀ tí ì níyọ ẹnìkan tí wọ́n lè nu wọn pé àbújá jù àbújá jù mi ò lẹ́kọ̀ọ́ àbújá jù ó ti mọ́ lágídí jù umoru àbúkẹ́ta àbúrẹ́ra ìfẹ́ àbúrẹ́ra olùsí ìtòrí bí olùsí. àbí àwọn tó ẹ wá èmi ò láì fi mọ́rú ó ti máa tó gbẹ kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ jù. ògùn sọ̀hábà ti kú lì í máa bí abún. gbogbo jíjẹ́ sọ̀hábà ní sọ̀hábà àwọn ànábì ọ̀rọ̀ sọ̀hábà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lì í máa bí abún sheikh wa ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n ní ó ṣàpèjúwe pé mọ́sáàbù alùsùnà ọ̀jẹ̀máà òní sheikh wa lórí ẹ̀ torí pé lára mọ́sáàbù alùsùnà ọ̀jẹ̀máà ó ní pé ìnífẹ̀ẹ́ àwọn sàhábì ànábì Muhammad sallallahu alaihi wasallam ọkùnrin wọn obìnrin wọn mẹ́kì wọn àgbàlagbà nu wọn arúgbó nu wọn. kí ló ti di torí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ti ti wá lójú òkòrò ká nífẹ̀ẹ́ àwọn sàhábì rẹ̀ ní ìyìn tó tó yàtọ̀ sí ìfẹ́ gan tá a tún lè pè ní màwádìá ìfẹ́ tọkàntọkàn torí pé lára ìnífẹ̀ẹ́ wọn òun náà ni ipe yẹn wà lójú ọ̀nà súnà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun náà sì ni wọ́n máa ṣàpèjú ipe yẹn mùmí nílé yẹn kí ló dé torí pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó sọ ọ́nà hadithi kan anábì sọ fún wa nínú hadithi èyí tẹ́kùn mẹ́rin sọ́yìn Bukhari sọ́yìn Muslim anábì sọ pé al-ansar la yuhibbuhum illa mu'min al-ansar la yuhibbuhum illa mu'min àwọn sàbẹ̀ mi tẹ́jọ́ mọ Mẹdínà tẹ́jọ́ bá àwọn ansọ́rù ni wọn àwọn sàbẹ̀ mi tẹ́jọ́ ansọ́rù ni wọn ẹnìkan kò ní níbẹ̀ wọn illa mu'min afẹ́gbẹ́ nìyẹn mòmìnir ni gbogbo àwọn sàbẹ̀ mi al tẹ́jọ́ ansọ́rù ẹnìkan kò ní níbẹ̀ wọn àbíkó kí ni àbíkó jẹ́ mu'min wàlá yúdẹ́dúbù hùmí afẹ́pẹ́ yẹ nìyẹn wò ẹnì kò ní bí irú èèyàn kan nù àwọn sàábé tàǹdà kí ni faman faman nífẹ̀ẹ́ wọn ọlọ́run ló nífẹ̀ẹ́ rẹ̀ ẹnbẹ́wé nífẹ̀ẹ́ wọn ọlọ́run ṣe kí ni ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ wọn ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀. wà má ná àbùgọ́gọ̀gùn ẹ bá wọ èlé bínú wọn àbùgọ́gọ̀gùn lọ ọlọ́run bá bínú tó náà ẹ ń bẹ èlé bínú sí kan nu wọn ọlọ́run bá ṣe kí ni yóò má bínú tó náà lára ọ̀rọ̀ mi nù lásìkò mi ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa yìí pé ayatollah iman ayatollah iman hubbul ansar lára àpẹẹrẹ signs of belief. na pé ẹlágbájá onímọ̀nì rẹ̀ tó nímọ̀nì ni oní àlẹ́ ṣùgbọ́dà àǹsọ̀ ẹni yóò máa nífẹ̀ẹ́ sí àwọn àǹsọ̀ òun ìyẹn nípa àwọn tàbí rẹ̀ sẹ́jẹ́ àǹsọ̀ nínú wọn ẹni yóò nífẹ̀ẹ́ ara àpẹẹrẹ ìmọ̀nì. nìfà lára àpẹẹrẹ pé lágbájá mùnà ẹ ẹ sára fún o ẹ sára fún o àwa àmúwa ti pé sáwọn kan wà lọ́tẹ̀ mọ́ bíbí sí hàn àbí òsì tọ́ba wá wà àwọn wo ni àti pé àwọn wo gan ni a máa pè ní sọ̀hábà sẹ́pẹ́ èèyàn sáà gbọ́dọ̀ àwọn tó máa jẹ́ sàádé gan máa pè yín padà ẹ pé èèyàn sáà máa gbọ́dọ̀ àwọn tó bá ń jẹ́ pé wọ́n bá jẹ́ sàádé fún ìpín àwọn ọkọ̀ ogun ẹ̀kọ́ pé gbogbo àwọn tí gẹ́gẹ́ bí àwọn mídà abẹ́ṣe tààrífù sọ̀hábà wọ́n ní ìdáǹpé sọ̀hábà òun náà ni ẹnba ìdílé rí ànábì sojú sọ́lá àyọ̀sẹ́lẹ̀ tẹ̀gbọ́n àwọn kan tààrífù sọ̀hábà ni táàjà àgbẹ̀ wọ́n ní sọ pé ẹn tó bá rà ànábì sojú sí ìgbàgbọ́ sàkọ́jọ kẹfìrí kó wa ìdáǹpé so àìwá complete rẹ̀ yẹn àìcomplete èyàn ara mọ́ṣílà ni ló jẹ́ pé agbọ́dọ̀ tún mọ̀ pé àwọn wo gangan ni sọ̀hábà mọ́nìhùn sọ̀hábà mọ́nìhùn sọ̀hábì àwọn wo gangan ni sọ̀hábé torí pé dákọ̀ pé ẹnbẹ́ ilé rí ànẹ́bì tó sì gbà fún àwọn àtọ́bí àwọn kan wà wọn ò rán nẹ́bì sójú wọ́n ti gbà fún ànẹ́bì sàábà nẹ́bì ni wọ́n tọ́mọ anẹ́kílà àpèjúwe ètò túnmọ́ ń bì àwọn àni abdullahi omokiri omokiri tó jábọ́ jù ẹ̀rí bá àwọn omokiri ṣe ń ẹni tó jábọ́ jù tẹ́ ẹgbẹ́pẹ́ tó bá rí ànẹ́bì so connection kan ti wà nínú tẹ́ ẹ sọ nínú definition tẹ́ mú wa kí ni reservation àwọn tá à ń pè sàhárà ẹ̀yìn yẹn ti pẹ́ǹdì ẹ̀ ìṣòkòtò délẹ̀ irun gbọ̀n gbogbo ẹ̀ yìí nà ẹ̀yìn yẹn ti pẹ́ǹdì ìjábù ó yẹ kí wàá lè dìbò àwọn tá à ń pè sàhárà kí náà pè sàhárà sálábí tá à ń sàhárà. àwọn èèyàn dákẹ́ lọ. Ná ta ni sàhábà tẹ́ bá sọ bá àwọn ẹ̀mẹ́jì kan wà tí wọ́n lé níwọ̀n. Sábà yìí ti ju ní àbẹ́wò. Ná ẹ jẹ́ kí wọ́n á fún wa ní kan nú àwọn definition táwọn àfà mú wa tí wọ́n rí pé òun ló ṣe kí ni òun ló tẹ̀wọ̀n jù. Ìkan àwọn àfà wa hafiz ibn hajar hafiz ibn hajar wọ́n ti ìfáyín ẹni tá à ń pè ní sọ̀hábà wọ́n ní sọ̀hábì wọ́n lò náà ní kí ni mọ̀lákìyà nàbíyà mu'minan bi mọ̀lákìyà mọ̀lákìyà nàbí mu'minan bihi wà má tààlà islam. onú ẹ̀ gbogbo ẹni wá ti lè ní kọ́ńtàtì pẹ̀lú ànẹ́bí sọlọ́dà àríwọ̀ sẹlẹ̀ sẹ́gbẹ̀ náà lèèyàn ní kọ́ńtàtì ó jẹ́ pé tù pé báyá lẹ́tà lẹ́jọ́ fi ṣe lẹ́jọ́ fi bára yín sọ̀rọ̀ àmọ́ ẹ̀yà àwọn àmùsọ̀rọ̀ àwọn ẹ̀yà àwọn ìlú ànẹ́bí fi lẹ́tà ànàṣẹ́ tí wọ́n tẹ́tù gbà fún ànẹ́bí sọlọ́dà àríwọ̀ sẹlẹ̀ gbogbo ẹni tó bẹ̀rẹ̀ tán sì ṣe kí ni tán sì gbà pẹ̀lú mẹ́sẹ̀jì tá nẹ́bì mú wa. sọ yé wa ṣe àpá aláwọn kan tó yẹ pé ànẹ́bì ran wọn lọ sórí ti àwọn èyí tá nẹ́bì ò ti padà débẹ̀ ó ti yé báyìí ṣùgbọ́n wọ́n ní kọ́ńtàtì pẹ̀lú ànẹ́bì ànẹ́bì yẹn gan ló sẹ́ni mẹ́sẹ̀jì ọ̀sùn fúnlọ́wọ́ bẹ́yà tù pé wọ́n pàdé wà ní kùsùn ẹ̀sùn ẹ̀kẹ́ bẹ́yà tù pé wọ́n pàdé ó lè jẹ́ tù ogun ó lè jẹ́ tù anything anybody wá sí ẹni contact pẹ̀lú ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rọ wọ̀ mí ẹ̀mẹ̀ lè ní contact pẹ̀lú ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam mú mi náà bí tó sì nígbà wọ́n pẹ̀lú mẹ́sẹ̀gì ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wà máa ta àdà Islam ṣe é pé yẹn wá lè nígbà gbọ́ pẹ̀lú ànábì ju ayé rẹ̀ kánàbí sì kù tán kẹ́ni ẹ̀ ṣáàtì gbọ́dọ̀ níṣẹ́ yìí èyí ẹni nígbàgbọ́ kí yẹn ní kọ́ńtàtì pẹ̀lú àdàbà fún ọ̀sán ẹ̀sẹ̀lẹ̀ ó yẹ gbọ́dọ̀ nígbà yẹn bẹ̀rù pé káàmì ti mọ́ra dé gbógun ti kó mọ́ra dé wá láwọn ọmọ ogun tíyàn àbí nítorí pé káàmì mọ́ra dé jẹ́ pé yóò ẹ̀yẹ kéèyàn mọ́ gbà tó lè fa burúkú kàn mí káàmì bí òṣìṣẹ́ àbúrò ẹ̀ka tí ó fi kàn yẹn sọ́dọ̀ àyọ̀sẹ́lẹ̀ ó yẹ pé nítorí ìbẹ̀rù èyí pẹ̀lú àdàbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n wá ní wà máa ń tà alẹ́ ìsìlẹ̀m ṣùgbọ́n ẹni yẹ kọ̀ jẹ́ pé ní tó gbàgbọ́ ń gbàjẹ́ ànábì yẹn tó ní kọ́ńtàtì yẹn ó kú lórí ẹ̀. gẹ́gẹ́ bá a sọ nínú àwọn sàhábà ẹgbẹ́ jọba bá fẹ́ padà mú orin mi báyà padà sọ̀rọ̀ lórí àwọn yẹn ìjẹ́ tá nínú àwọn sàhábà sẹ́gbà tá nàbì kú tán tí wọ́n ti padà kó mọ̀ tán báwọn òṣèǹtà nàbì gbé lẹ́wọ̀n. a rí ìyẹn ló jẹ́ kẹ́rù mọ́ bàwá ló jẹ́ kẹ́ ẹ̀rú gbọ́dọ̀ mọ́ bàwá náà ìtàn sí ìdàmọ̀ bàyà kù lé lórí. àbí a ti mórí ìṣà wọn sẹ́yìn pé ayọ́ pariwo sálábì kiri àwọn náà ti di wọ́n ti ń wọ́ wáyà. àbẹ́ ẹ̀kọ́ ni àbá ìṣe wọ́n wà wá ní wọ́n wà máa kí ẹ̀ dá kíbi lé. ayọ́ pariwo sálábì kiri náà wọ́n ti ń tẹ wáyà. àwọn náà ń kọ́ ló dé yìí àti sọ́ọ̀nù ọlọ́run ti wá. sọ yí báyẹn wà má ta'ala islam ẹ wá máa wò nínú definition tá a gbọ́dọ̀ jẹ́ kó wá kún àwọn ìkànnì àfọwọ́ pé wà láwọ́tà ọ̀là láti rí dà ìjọ sọ ni pé kódà kò jẹ́ pé ó gbàgbà yíyá nẹ́bí sallallahu alaihi wasallam aráwọn èèyàn kan báyìí wọ́n gbàgbà yíyá nẹ́bí sallallahu alaihi wasallam gbà fún wọ́n submit ṣùgbọ́n gbàtà náà bìkú náà rí dàṣẹlẹ̀ wọ́n kó wọn. ìtí wọ́n kílèmù bá wọn gbà yẹn wọ́n láwọn ò gbà mọ́ wọ́n di kẹfẹ́ rí. ṣùgbọ́n gbàtọ̀ tó yá tí pẹ́yọ̀ mi tún dé ìyẹn ni pé táwọn sábà mi tún sọ mọ́ta ah, ojú ọ̀nà rẹ̀ wọ́n bá ṣe kí ni wọ́n bá ń bá àbí ní ìsìlámù wọ́n máa kú lórí ẹ̀ sábà náà wọ́n ìtumọ̀ jẹ́. ṣé ti yé báyìí? àwa nítorí pé bóyá bírèkì ti wà láàrin ìsìláàmù tí wọ́n gbàgbà yá nẹ́bí àgbàtà nẹ́bí kú tán káwá ní wọ́n ṣe kí ni wọ́n ṣe sọ̀hábà là sọ̀hábà náà wọ́n ṣe kí ni náà wọ́n rí mi. sọ́yẹ́ náà káwá rí ànẹ́bí kéde pa àtọ́gbẹ́ ká yọ kúrò o ṣe ẹgbẹ́ ta ni yóò ní contact majority contact tí ó mọ̀ ọ́n contact má nẹ́bí ètò pọ̀ ju rẹ̀ ṣe pé kò rí ànábì sojú sọlá rẹ ọsẹlẹ ṣùgbọ́n àfi sọ pé àwọn èèyàn kan wà irú àwọn tá a bá fọ́jú ni wọ́n nú àwọn sàhábà nàbà Muhammad sọlá ṣẹlẹ tẹ bá ní rírí ẹ̀ẹ́dẹ̀ yọ àwọn èèyàn náà kúrò ṣùgbọ́n àsọ pé kíyàn wá rí sàhábà kò tí ì sọ di àkíyàn rí ànábà Muhammad sọlá kò tí ì sọ di sàhábà ìtàn àti pé kò tí ì kún tó toró ti lé sọ kó nu fóòdì yẹn tí wọn ò ti gbọdọ̀ kó nu ẹ̀. àwọn sàhábà yìí nínú ìròyìn tọ́lọ̀ wà lẹ́gẹ́rẹ́ fi ròyìn wọn náà lóko yàn ọlọ́run ní wasabiquna al-awwaluna min al-muhajirina wal-ansar والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه ọlọ́run ní àwọn èèyàn kan wà wasabikuna ẹ wòrò yìí wasabikuna alẹ́ awwaluna ajẹ́tì méjèèjì yẹn kankan náà ni ṣùgbọ́n láti máa fi ṣe tàwọ́kìdì pé àìsẹ̀gbẹ́ o àwọn kan wà mẹ́sẹ̀jì wọ́n sáré káràmásìkì sí ju èwèrèwè wọ́n náà táwà ń ṣe lọ àwọn kan wà mẹ́sẹ̀jì kò sí tí wọn ò lè nẹ́ni lórí kódà kò jẹ́ mi wọn kó jẹ́ ọmọ wọn kó jẹ́ ìyàwó wọn àti ṣé bá tó mọ̀ ṣe sọ fún ọ̀ṣẹ̀ ìròyìn àwọn àwọn àǹsọ̀ ọ̀tá náà sọ pé ẹgbẹ́ ilé wọn ọlọ́run ọmọ bínú sí abẹ́ẹ̀kọ́ lára tí wọ́n fi ròyìn wọn ò ní pé ìgbà táwọn muhajirun dé Mẹ́kà àtàdé Mẹ́dínà sanabi tí wọ́n á ṣe tàbí fòkúlù fún wọn tán tí wọ́n á sọ wọ́n di ìjọ́mọ̀ ẹ̀yà ẹni tó ní àwọn mẹ́ta méjì náà gbà ìwọ́n tí wọ́n wá láti Mẹ́kà òmùyàwó kankan dání onídàákòrò ọ̀daràn bíi mú ètò bá wú ọ̀nà àwọn eléyìí ẹ wò fẹ́yìn ibi tó dé gan ní ìsìnkẹ́ bẹ́ẹ̀ káwá ní bò méjì àlè fúnra wa àyíwò ni fóònù méjì àlè fúnra wa ẹni tó nílé méjì gan-an fóònù tẹ̀ wá sí ọgbẹ́ ẹlẹ́dí ọ̀sán àwọn ẹlẹ́bí ti bòyàn fóònù ẹ̀rọ àwọn ènìyàn náà sẹ́ẹ̀kì ilé gan bí ẹ̀ bá lé méjì ní ẹ̀ lè gun ọmọ yẹn kan ó lè díẹ̀ ó gbẹ́ ń tẹ́jà lọ́dà kíkiri ní ìsìn ìyàwó bàbá náà mi gbọ́dọ̀ wáyé owó fún òde fún adé kan gbogbo àwọn ilé tó wà lẹ́yìn. ẹ́ ní ìsèké ni àádọ́dọ́gbọ̀ ọjọ́ ẹ ti rí wá nísìn ẹ wá wo àwọn táàmì náà bí wá ròyìn ẹ gbogbo tí àwọn tó wá bá wọn lábẹ́ tí wọ́n fi rí dẹ́kun wọn ò wó pé àtẹ ah, àwọn ọmọ aláìsí wa nù ìlú wa ni ilé ìtẹ́gbẹ́ tọkọ̀rẹ́ ní ṣe kíní ìsinmi pé lágbájá ìsọmọ mi tàmẹ́lú àjòjì ni. àwọn yìí ò wó pé ah, láti mọ́ká àti mọ́dínà sábà ah, tó àfẹ́ wọn jẹ àlífàdé wa lórí from where ìmọ̀lẹ́ ti ṣerú yẹn. mẹ́sẹ̀jì tó ń bẹ́ńlẹ̀ bóòlù ó ti dé ti gba àwọn èèyàn ní tó bá wọn ọlọ́run aróyìn wọn pé àwọn kan wà ó wà sàbìkúnà da àwùwàlú ẹni ìwájú ẹni ẹni ẹni ìwájú ni wọ́n fún iṣẹ́ ní ẹ̀yìn rárá mínà kíni mínà muhajirin wal ansar nínú àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn muhajirin àti ansar walladhina taba'uhum bi ihsan gbọdọ̀ pé ṣẹ́rí àtẹ̀síìrì walladhina taba'uhum bi ihsan méjì ni àwọn kan tún sí pé àtàwọn sọ abá mi tẹpẹrẹ àtúntò gbalẹ̀ ní àwọn tó lọ́n pèlè ní àkọ́kọ́ yẹn àwọn kan tún ti pé náà àtàwọn tá a bá tún bọ̀ lẹ́yìn àwọn táàbì tàbíìn àwọn tàbíìn àtàwọn tó fi dórí tiwa. alùpùpù ọlọ́wọ́ sọ pé àwọn tó ń ròyìn yìí o lọ́ọ́ fi ọgbọ́ ọgbà ẹ̀yìn àwọn tó wọn ọlọ́run ti yọnu sí mi tẹ̀ báwa ni jàmbá ọlọ́run ti yọnu sí à àkàntẹ́ náà kọ́kàtà ń wá ọlọ́run tún ròyìn wọn ń bòmí ọlọ́run àwọn èèyàn kan wà àwọn èèyàn yìí ọlọ́run ló ti forí jì wọ́n. làkọ́rí tábà lọ́wọ́ àlà nàbí wàlì mọ̀hàjìrí ní wàlì ànsọ̀ àwọn ò tí ì di qualification yẹn gbà o qualification tí wọ́n ní certificate ti provide yìí certificate ti wọn ó kún ju ti a lọ torí pé ọlọ́run ròyìn wọn náà rẹ̀ pé làkọ́rí tábà lọ́wọ́ àlà nàbí wàlì mọ̀hàjìrí wàlì ànsọ̀ àwọn èèyàn mẹ́ta kan wà ó ti forí tì wọ́n àwọn wo ni anabu Muhammad sallallahu alayhi wa sallam wal muhajiri àtàwọn tí wọ́n ṣe é jíra láti maka lọ sí kíni Madina àwọn ará maka tẹgbà fún anabi sallallahu alayhi wa sallam àti àwọn ará Madina tẹgbà wọn lálejò. alẹ́dínà tábàáhù fi tó fi ròyìn wọn ọlọ́lá àwọn tá à ń sọ yìí àwọn tẹ́ ń tẹ̀lé wọn yìí tá à ń sọ yìí òun náà làwọn tẹ́ pé nígbà tí nǹkan lé wọ́n tún tẹ̀lé ojú ọ̀nà àwọn tí nígbà tí nǹkan yìí nígbà tí nǹkan yìí tábàáhù fi sáájì rẹ̀ ó sírọ̀ àwọn sábà ìgbà tí nǹkan náà gbà bá nígbà tí Fatima tàbí ti àwọn kan wá ṣùgbọ́n náà ń ròyìn àwọn tó yẹ pé nígbà tí nǹkan le nígbà fún anábà Muhammad sallallahu alaihi wasallam ló jẹ́ pé bọ́n àwọn bàbá máa ń ròyìn àwọn làwà yìí lájire ni wá àwọn kan náà wà nígbà tí nǹkan le àwọn ni wọ́n ń mójútó ẹ̀sìn ilẹ̀ Yorùbá mo dẹ̀ bá àwọn tí ó jẹ́ eh, àwọn ìdílé eh, wọn ń pè wọ́n àwọn adájogún wọn gẹ́gbọ́dọ̀ ti ròyìn àwọn kan náà kò yàn ìgbé àwọn ọmọ búló kẹ́yìn wọn ó ń bẹ́nu wọn bẹ́ẹ̀ tẹ̀gbọ́n ọmọ obìnrin láre bákọ̀lábà mi bá yìí ló àgọ́ ìsọ̀lá àwọn kan wà wọ́n tún dé lẹ́yìn àwọn ànábì ọlọ́run irú àwọn èyí wọn ni pé wọ́n jogún àwọn bàbá wọn o ogún náà yẹ káwọn fi ṣèyàn kí náà fi ṣèyàn kí náà fi ṣèyàn kọ́ nípò ní àgọ́ ìsọ̀lá wọ́n máa fi rún láre wà tábà àwùṣà wa wọ́n sì máa ṣe kí ni gbogbo ìròyìn ayé wọn ò ní ti bọ́ọ̀lù wọn ò ní mí sí bọ́ọ̀lù ṣùgbọ́n wọ́n mi ti sọ̀lá àmì jẹ́mà. ó ní pé ìgbà tí nǹkan le ìgbà tí mo bí ìyànda kó pronounce pé ah, I am a Muslim ká bá pé this time around kó bá parí pé you are a Muslim olójú bí olójú bí ti ń ṣe ní word tẹ́kọ̀ sọ pé you are a Muslim tí ó wà kùtùfà ẹ̀ lé lórí kódà bó jẹ́ pé láwọn ibi kan tún lé ní India yẹn tó láwọn ibi kan wà ní India bẹ́ẹ̀ gbóngbóná lọ́wọ́ báyìí tẹ́ǹtì yẹn yàtọ̀ tó yẹ báyẹn ọlọ́run á ròyìn bó ti forí jì wọ́n ọlọ́run tó ròyìn wọn nú àyà mi nínú suratul hadid ọlọ́run ní láàyè tẹ̀wé mi ń kún mọ́ni à ń fakọ̀ mi ń kọ́bẹ́lì lè fatihi wà kọ́ tálà ọlọ́run lẹ́yìn lè fi wéwu àwọn tó yẹ pé níjọ́ tí ànábì jẹ́ pé owó nìyẹn fi mọ́ owó náà owó owó ẹ̀sìn nídìí owó àwọn náà sì lò lọ wọ́n ta property wọn wọ́n ta gbogbo nǹkan ní wọ́n tún wọ́n àtà tán wọ́n wá òwe alibàtúfò owó lè wo tún ní kẹsàn-án ní àmọ́ wá mọ́tàlásì ìbàtúfò owó lè wo ní kẹsàn-án àbọ̀kẹ́ ẹ̀já lójú ogun wọ́n fi owó lẹ̀ wọ́n fi dúkìá wọn lẹ̀ wọ́n kó lẹ̀ fún tọ́lọ́n wọ́n tún jà sójú ọ̀nà tọ́lọ́ sẹ́rí bá àdé tó wọn àwọn táwọn ròyìn sẹ́rí bá àdé tó wọn. ànábì wa sọ fún wa àyà pọ̀ tó sọ̀rọ̀ nípa àwọn sàhábà inṣáàlá báyà ara àwọn tí a ti ṣe ọ̀rọ̀ lórí àwọn sàhábà báyà the next episode wa á gbìyànjú láti fi mẹ́nu bà wọ́n dáadáa ṣùgbọ́n ní hadith mi hadith Abu Hurairah anábà Muhammad sàtàn sọ pé látẹ̀sú bú asahabi anabi ni ẹ má bu àwọn sàbẹ̀ mi o anabi wa ń tẹnu mọ́ ẹ má bá wọn sàbẹ̀ mi o ẹ má bá wọn sàbẹ̀ mi o ẹ má bá wọn sàbẹ̀ mi o anabi wa apalẹ̀ pé fawalẹ́dì nẹ́fìtì ìbíyẹ́dì òun fẹ́ ń tẹ́mi òun bẹ lọ́wọ́ rẹ̀ búra which is Allah law anna ahadukum anfaqa mithla uhudi da'aban tẹ́nì kọ̀ọ̀kan yín bá ń ná in tó òkè wúdì dínà gold ó yẹ ẹ tẹ́lẹ̀ kan ní yín bá ná gold tí gold tó wá bẹ́ẹ̀ gbé lẹ̀ ẹwọ ẹwọ bí gold ṣe ní bá lùtò nísìn tó máa nìkan lọ wú yẹ kó wá yẹ pé gold yẹ àlébà kẹ́nìkan wá mú gold tó yẹ pé alẹ́ fi wọ́n dédédé òkè wúdì àpèjúwe lọ́dọ̀ wa bì òkè gbẹ̀tì àbòkí òbí mọ́ tẹ́lẹ̀ kan ní yín bá ná gold tẹ́ pé gold lórí báyìí sɛnɛka mu wa mui do wa ni mo mo wɛ islam ane bi ni ɛɛ le ikakan nu ma adirɔ ka mu da la ma adirɔ yi o le to daadaa sɛni n'i se tɛ o ko na gold do to oke yɛ le to kɔpu kɔpu da kɔpu gold kan ti kan na ɔsaba na. àlẹ́ wa ní àkọ́ọ̀bù kan yìí lálẹ́ bá sọ̀rọ̀ mú dà wàlá nífàwù kódà kò lè tó ààbò kódà kò kan sàárà ìyẹn wá pẹ̀sọ̀ ni kan nu wá fi àpò pé òkè dàpọ̀ kẹ́nì wá fi àpò láìsì ìsìn ti sàárà ẹgbẹ́ náà ti sọ ni pé náà ti ní àgbà kan kúkúrú kábi ṣe sàárà kí yá wá jẹ́ pé sàbà wá fi àpò rẹ́ẹ̀sì kan ṣe sàárà kọ́ọ̀pù rẹ́ẹ̀sì kan dáwà ṣe ládàá wa o àbí ẹ̀sìn iṣẹ́ tá a ṣe o kò lè tẹ̀wọ̀n tó ń táwọn sàbà ṣe àpò rẹ́ẹ̀sì táwà fi lẹ̀ yẹn ẹ àwọn sàbà tí wọ́n lo kọ́ọ̀pù rẹ́ẹ̀sì kan kò lè ètàwà ṣe yìí ò lè tóbi tiwọn anẹ́tìtìwá ni kọ́ọ̀pù rẹ́ẹ̀sì ni áàpù rẹ̀ kí ni tó sì bí àsìkò tá a wà yìí lásìkò tá a wà yìí ẹ má fẹ́ yọ̀lẹ́ kan yọ̀lẹ́ naturally ó tún bọ̀ bíyàn léṣe. ó come to work wá pátápátá yóò rí ti ọ̀tà tàbí gáràjì èrè wọn ní ìsàfihàn ọ̀tà ẹ hundred naira ìdíwà tuntun mẹ́ta fún one twenty ó lè ti naira ṣóyè pọ̀táàgì yẹn àwọn kan tó bá ṣe ọ́n sùn wọn ò tún rí ṣe àníyàn tó máa fi ṣe sàárà àníyàn torí tọ́lọ̀ ni lónìí ọ̀gbọ́n sàárà tá à ń ṣe ṣe torí tọ́lọ̀ torí ẹ̀san lọ́gbọ́dọ́ wá fi ṣe sàárà torí ẹ̀san táyẹ̀ tá a ṣe sàárà kó fi san wá níjọ́ tẹ́ ń tá wá ṣe sàárà kó tí ò bá wá san á yẹn ìjọ yẹn láwà yìí mọ́ pé torí ọlọ́run ni ìwà náà sọ pé nítorí ẹ̀san la fi ń ṣe sàárà níjọ́ tí àbáwá lẹ́san yẹn gbà wọn la máa ń yí mọ́ pé a ti ń torí tọ́lọ́run tó yé wa ọgọrọ sàrà tá à ń ṣe ṣètò orí tọlọ ọgọrọ tó ẹ pé ó kí wá lé kìí ṣètò orí tọlọ ọgọrọ tó ẹ pé wọn mọṣáláṣí kìí ṣètò orí torí kó bìrá ìtajì ẹmí ìlú ìṣòro Ọlọ́run ẹgbẹ́ torí fẹ́ búra wọn torí rọ́ọ̀tù ọ̀pọ̀lọpọ̀ àwọn títà tí wọ́n ń lọ tàlímù àbí ìtorí kí wọ́n fi lọ torí pé sálágbájá náà láwọn ń bọ̀ ọgbọ́n wà lọ́ọ̀ sáàgbà fẹ́ta máa lọ sí lẹ́kṣọ̀ àwọn títà máa ń gẹ́kù sí wa sí mọ́sálásí èèyàn ló fẹ́ gbọ́ wá ẹgbẹ́ tí mo kó wà wọ́ọ̀sì wọ́n díẹ̀ wọ́n máa fẹ́ẹ́ sí wa sí program every Friday Friday yóò wà wọ́n àwọn sẹ́kù sí ó dà tẹ́ fún ìtàn ṣe bẹ́ẹ̀ ní ti àmọ́ àbídá àmọ́ ẹ̀yin títà kí la wítán nìsín ẹ ẹ sọ̀rọ̀ náà ok báwọn kan lè àwọn máa ń tẹ́gùn sí ó dà pé ẹ̀yin nìkan lè gbọ́ wá sí ẹni tó sọ̀rọ̀ nìkan ló gbọ́ àwọn yòókù ò gbọ́ ẹlòmíì sì wà fìlà ọlọ́wọ́ tó máa ń fi abẹ́rẹ́ sí o ẹgbẹ́ fúnra yẹn ti máa ṣe nǹkan méjì papọ̀ kí ẹ máa hun fìlà kò yé ìyẹn hun fìlà ó sì náà gbọ́ wá sẹ́pà abẹ́rẹ́ òkun lọ́wọ́ kò ì akọ àbí nígbà tí àlọ́ fún nǹkan wá tuntun tẹ fóònù ọdún browse ẹni méje ká tó wá dé bíi ọ̀gọ̀rọ̀ tá a sọ bá ń ṣe torí ìtọ́lọ̀ ní kọ́ńtẹ̀ǹtì pé ìṣẹ̀lẹ̀ ayé tiwa kìí pé torí ìtọ́lọ̀ ló pọ̀ jù náà àbíkú òní sọ pé èèyàn wọ̀ jáde torí ìtọ́lọ̀ èèyàn ní wọ̀ jáde torí ìtọ́lọ̀ nítorí wọn rán sáìn nítorí wọn rán ìjáàbù sáìn ju ẹ̀ two step ìjáàbù ní two step. ìjáàbù làbá àtàǹgbò náà tún wà. ẹran bí kìtàn kìíní tàbí tẹ wọn yóò máa ní yóò máa kájọ wá sí. tí ẹ pé ẹ hàn ó pé ilé yìí kú òtò nítorọ àbí nígbà tí bọ́lá náà wá ń gẹrun tán tán tẹnu tẹnu black and white. ẹ ti wọ́n náà tẹ̀lé ẹ̀rí rí ni yeah. àbáyẹn túṣì náà àbáyẹn já ọlọ́mọdé mi ò já ibo ló já lọ. so ṣáàǹkẹ́ ti pọ́ǹtì yẹn ó ní pé àwọn sọ̀hábà tó nàbí ròyìn pé dáadáa tí wọ́n ti ti ẹran táwa ń pa ọ̀gbọ̀n ẹran táwa ń pa ìkéde orítọ́ lóhùn ẹran lé já. àbẹ́ ẹ̀kọ́ ni ẹlòmíì kan pa pé ah, àti agbọ́n máa bẹ́ẹ̀ bọ̀ bẹ́ẹ̀ sílẹ̀ lọ́dọ̀ ọ̀bẹ̀ wà sílẹ̀ kù sílẹ̀ kí ẹ̀ má ti ṣe gbajúgbajà rẹ̀ yẹn lọ. kéde ẹ̀sìn kan torí àwọn èèyàn àwọn sábà ò torí àwọn èèyàn torí ọlọ́ọ̀fẹ́ fi ṣe ló yẹ tí kan náà àwọn sọ̀hábà kan tó ń bú kejì tó ti sàárà pé àtọ́nà ah, ọba tẹ̀wá gba dáadé èèyàn ṣé àgbàdo tó ti yìí kí ni tó wa gbà àwa gbé àpò ilé àpò tí ò jẹrà ọlọ́run tiwa ọlọ́run sọ àyà kalẹ̀ nù ọlọ́run wa sọ àyà kalẹ̀ tẹ́ ń ṣègbọràn pẹ̀lú rẹ̀ ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ ajá ni ọlọ́run wa ni àwọn tá a gbà ti tiwọn gangan ó lè bàjẹ́ kó jẹ́ra lọ́dọ̀ tiwa ìtawà fẹ́ gbà mí torí pé ti sẹ́rìtì bẹ́ ń bi sẹ́ni yẹn ṣe ju tiẹ̀ lọ ẹlòmíì yìí wo lómi lọ rẹ́rán ó fẹ́ ọ̀pẹ́rẹ́ lóòótọ́ inú Islam ara kọ́ńtẹ̀tì wa ni pé we don't oppress and we should not allow anybody to oppress us we don't oppress and we should not allow anybody to for operation. so àtúwádìí pé aṣọ táwọn ọmọ gan lọ yí kíkan fẹ́ operation pé wọ́n fi lè mọ̀ pé àwọn ẹ̀wà ń bẹ̀ tí ò bá síbẹ̀ tí ó dẹ́ẹ̀dẹ̀ yìí dìjẹ́ mọ̀ ìyá fọ́tò kí dẹ́ẹ̀dẹ̀ yìí dìjẹ́ ìyá fọ́tò ẹ̀sọ́ pé operation. tí ò bá rí bẹ̀ kéde gbẹ́ran ọdún yìí ẹ̀yà fọ́tò rẹ̀ ń pọ̀ jẹ́ láti fẹ́ ń tẹran. bá kò yá mọ́tò tó yá fẹ́ pẹ̀lú kí ẹ̀ mọ́ ya sẹ́fì pẹ̀lú àkó. kí lẹ wí ìyá ìkí wí ó wà ní bíṣọ twenty twenty three bíṣọ lórí ọ̀rẹ́ ẹran ẹlòmíì tó wà lábọ́ọ̀mù ábọ́ọ̀mù ẹran ẹ̀ lórí. Ah, àwọn èèyàn lábọ́ọ̀mù ẹran tẹ̀ wọ́n ní ábọ́ọ̀mù ẹ̀ ẹjọ́ tí ẹ wá wo ẹran tẹ́wárí ìtànẹ́bì jẹ́ kó yé wa ni pé ọ̀gọ̀rọ̀ wà míì ti kírun ju irun táwọn sábà mi kí lọ ọ̀gọ̀rọ̀ àmì ti yan náfìlà àti náfìlà táwọn sábà mi yàn lọ like serious ọ̀la ní ti irú brọ́dà ní ìsìn irú brọ́dà ní ìsìn pẹ̀lú ọ̀ṣẹ̀ wà ní ìsìn ẹgbẹ́ náà ti bẹ̀rẹ̀ sí kírun season to ato thirty years ẹ wá wo bí ẹ wá bí òun ni ti kí so sọ́ábà mi ò lójú five years lọ láyé so irun sọ́ábà yìí ò lè tóhun ti wọn ẹ̀gẹ́sẹ̀ ẹ̀gẹ́sẹ̀ àgọ́ ló jẹ́ pa sọ pé ọ̀gọ́rọ̀ àmì ti kírun ju irun tí sọ́ábà mi kí lọ ọ̀gọ́rọ̀ àmì ti tìlà wà àwọn akẹ́kọ̀ọ́ àti ọkọ̀ ń gbé kí ni kùrán mẹ́rin mo parí inú rọmọbọ́n sọ́ábà mi ò parí kùrán àgbẹ̀yọ kan lọ tó fi jáde láyé ìmí ò jẹ́ kankan ìmọ̀ ìdílé mọ́tà òdòdìkà ìmí ò kankan nẹ́fìlà bàbá wa yẹn mi ò jẹ ẹ̀yẹn nẹ́fìlà yẹn kó kí wọn rẹ̀ kó ti bá tiẹ̀ lọ. ṣùgbọ́n ìdí bẹ́ẹ̀ ni pé sincerity ni díẹ̀ táwọn ṣe yẹn púpọ̀ tiwa táwọn ṣe yẹn kò ní sincerity nu. nìkan náà wà gbọ́n pé wà lẹ́yìn sábì fáwùbì kẹ́tìrọ̀ tó sínú fi ìfúkú wàyí ń kọ́ làbàlì mọ̀kùlùbù àbíyàgùn náà fi hùn wà lẹ́yìn sábì fáwùbì kìí sọ̀rọ̀ yẹn ni kéèyàn léyìn lẹ́nu wàdé ìtàbí ìfarugun téyìn bá wà lẹ́nu ó lè má nítumọ̀ wàdé ìtàbí ìfarugun ìyẹn lè má léyìn lẹ́nu wàdé ìtàbí ìfarugun kẹsìrọ̀ tún sínú bí ìfòkù kìí sọ̀rọ̀ yẹn ni kéyìn pọ̀ lẹ́nu kìí sọ̀rọ̀ yẹn ni kéyìn eyín kéyìn wá pọ̀ lẹ́nu èyàn wọ́n ni ah èyí ti mẹ́lẹ́nu bọ́lá yẹn pọ̀ gan o èyí wọ́n pọ̀ gan o èyí wọ́n pọ̀ gan o. وإن قل فالمطلوب أبيض نافع وإن قل فالمطلوب أبيض نافع نعم wàyín kọ́lá kódà fẹ́ pé méjì nìyẹn bá ní téèyàn ní pé táàbí tú agbèrè lọ́wọ́ kó wà ń sọ lórí òkàwé ìráyè. ẹ̀yin o kò bá jẹ́ kénáì kò bá jẹ́ sísà. wọ́n ní wàyín kọ́lá iye tí wọ́n ń pè léyìn kódà kò jẹ́ méjì kódà kò jẹ́ méjì ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú èèyàn fatunbatimọ̀tulúbọ̀ abíyábù náà fi hàn ìta rìkwẹ́tì náà ní kó jẹ́ pé kí ni yóò wá ìtì eyín kọ́ lẹ́yìn tó wà lọ́wọ́ àbújì kéé kọnu lójoojúmọ́ sí ló ń léyìn kí wọ́n bá àbámi tó ń jò lè bá léyìn. ẹ mọ̀ pọ́ bọ́ra àwọn sábẹ́ ẹ mọ̀ yẹ pé bọ́ra àwọn sísàlámà tó yìí. bó yẹ kí wọ́n máa ń bú àwọn míì pé ẹ má yẹ bàrà di vein tẹ̀ ń lò ẹlòmíì nítorí bó ti ń lo vein yẹn kò sí obìnrin yóò máa lè yẹ ẹ̀mọ̀ ó wá pọ̀ kò fọ́nu mọ́ ọ̀rẹ́ rẹ̀ ṣùgbọ́n mi èmi kó tọrọ gbẹnu tí mo sọ torí tá ti rí rí mi pé wọ́n ní kéèyàn wo ojú ẹ̀jẹ̀ ni ìgbà pé bá ṣe ń ẹ̀jẹ̀ fẹ́ yìí. ìlú mi bá rí pé ń kó ìrẹ́ni wà lọ́yìn wà lọ́yìn èmi o fẹ́ ń tẹ́yìn ẹ̀ ara ayé tì ní olùwà ah, torí lára tí ó sọ pé sálàbí sọ pé dáa sí ni pé àdébìnrin ẹ̀kọ́ mi tẹ́kùtẹ́ bá ti ń wò báyìí inú yóò sì mọ ẹ dáadùn ìfẹ́ yóò sì mọ ẹ lékún kó wá má lè fẹ́yìn sí lọ́ọ̀kan ẹjọ́ lọ lẹ́mọ̀ ló face mask tí wọ́n ti tó yé báyìí àìdí èèyàn náà á wà ní kọ́là kódà kó yẹ pé yín wo ojú mẹ́ta lọ. falimọ̀tòlúùbù bẹ̀ ni pé kó funfun sẹ́ǹpé kọ́lọ́dì oyin wá wà lọ́tọ̀ o sẹ́ǹpé eyín ni wà fẹ́ kó lè má jẹ́ pure white tó jẹ́ brown ó sì lè wà òkè ṣùgbọ́n àwọn ẹ̀mí wà sí milk ni ẹ ṣe àbí brown ṣùgbọ́n àwọn ẹ̀yìn kan wà kéde brown ẹ̀ sí lè o góòdì tí èdè yín mọ́kà sẹ́gbẹ́ àwọn èèyàn ẹ̀yìn lẹ́kùn yóò ṣó yé báyìí náà fi hàn kó ìtúlẹ̀ ti tẹ́ kéyìn wà pé yín má lè jẹ ẹran lọ kéèké yín mọ wọn wá lẹ́yìn wọn bẹ̀rẹ̀ nu bàbá o tàbí tún náà gbé yín wọn o wọn wà lè jẹ ẹran mọ abẹja sẹgbẹ yín yẹn ti kú lẹ́yìn. so kòkòrò tẹ́ tà ń ṣe ìwọ̀n tà ń kí ó kẹ́pọ̀ ni kò tá a bá ní kò ti jẹ́ ìsìn bẹ́ẹ̀ àwọn èèyàn yẹn náà ń tà lọ́nà wọn tún yẹ sẹ́fì wọ́n ya sẹ́fì lórí náà bílà. ní ìdí pé abẹ́sẹ̀ aláwa pa ọ. ọmọ ọmọ ẹgbẹ́ tọba àbá ìtọ́ba àwọn ẹ̀fẹ́ nìkan mi ìfẹ́ dá kọ́ ọmọ ayé àfihàn ni kò sí nàìjíríà báyìí kò sí nàìjíríà báyìí kílẹ̀ sí nàìjíríà ló ti ṣe wọ́n kí tàràwí tàràwí tàràwí ní kí o tẹ́mọ̀ pé tiwájú ju akẹ́ ń sìn wàhálà tó fẹ́ pọ̀ ni o alẹ́mọ́ ìlàdà rẹ o ó wá ń kí tàràwí níwájú rẹ̀ báyìí wá gbé fún ìfẹ́ kò mọ ìyá tẹ́bí ìrù tí wọ́n ń kì í ó wá tó bá gbé rẹ̀ tó bá tó bá yẹn náà tó bá ti sálámà kọ̀ọ̀kan yóò tún yẹ̀ wò yóò tún gbé tó sẹ́ẹ̀tì dáadáa. àríjìjì múṣkìlà wa iṣẹ́ táwọn ń ṣe lónìí nù yàtọ̀ iṣẹ́ táwọn sábà ṣe lánàá. sẹ́gbẹ́ wàhálà wà jíjà wàhálà tó pọ̀ lù irú iṣẹ́ tí ọlọ́run ó gbà kọ́ it's not how far but how well àwọn bíi àbáwọn ilé ìbọn náà dá aṣọ tiwọn náà so àwọn sàhábà how far fọlọ́lọ́hún kọ́ ni wọ́n present fọlọ́hún how well nǹkan tí wọ́n present fọlọ́hún sincerity wà bẹ́ẹ̀ ẹlòmíràn rẹ̀ kàpùrìyàn kó bẹ́ẹ̀ kàpùrìyàn torí kó fi lè parí mẹ́jọ mẹ́wàá ọlọ́wọ́ amáyéwọ́n yìí nǹkan tí kò wúlò so wọ́n ti tọ̀ ká gbìyànjú ká ká ká ká kọ̀rẹ́ tàrà lé lórí ká kọ̀rẹ́ tàrà lé lórí ibi àti ìṣeré láti dúró ìtafẹ́ ká múlò ní àdìsí gangan òun náà ní pé iṣẹ́ wa bó ṣe pọ̀ kọ́ lọ́nà àbàdébí lálẹ́ òkàtà sí ló jẹ́ pàtàkì ọmọ yìí pé khairul a'mal khairul a'mal iṣẹ́ tó dáa jù kódà kò kéré kódà kò kéré tí yẹn ti lè ń ṣe with sincerity àtiwáàmù wa tí yẹn ti lè ń continue tí yẹn ti fi àwọn break ó wá ẹni tó ti mọ̀ bẹ̀rẹ̀ fi yẹn rẹ́bílà lóru ó wá nùbẹ̀ mọ̀ yẹn thirty five sẹ́yìn pé kó tẹ̀lé lórí méjì mẹ́ta àgbẹ̀ kọ́kọ́ mọ̀ bẹ̀rẹ̀ sẹ́yìn pé yóò mọ̀ mọ́ ara rẹ̀ dé kó wá yóò mọ̀ dé kó sí ó wá ní thirty five ní o mo náwó àfún mi o. gbogbo tí à ń bára wa sọ yìí ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká gbìyànjú ká àdàbò báwọn sàhábà ṣe ṣe ìgbìyànjú tiwọn kò ní káwọn ṣe kéde ká ẹ ṣe ìgbìyànjú tiwa náà ẹ jọ tòun tọ́lọ́ ẹ̀yin sísà ọwọ́ yín ló pọ̀ sí jù ẹ ní mo bu lónìí ó tún lọ́kẹ́ yìnyín lọ́la ṣùgbọ́n nígbà tàbí nígbà tí sáyẹn bá nwọ máa ń wọ kò tábùnú kí wọ tenant àti canvas pé kán bọ́lá lè rí ọwọ́ ajá fọ́tò ẹ̀ kí kò bẹ̀ òfin ìgbì ìgbà ṣe wọ̀ yẹn o ara àwọn kò ṣe ṣe so ká gbìyànjú Kadu lo ìtẹ̀mí wa ní ọ̀nà tí Allah subhanahu wa ta'ala tí ó tẹ́wọ́ gbà ní ìbádà fún wa iléyá wa tá a pa ẹran tá pa ká pa ẹran nítorí ọlọ́run kódà kò jẹ́ pé bí ó jẹ́ máa wò rí kódà jẹ́ pé lọ́la àbíà mẹ́díkálì kóyé kẹ́rẹ́ àwọn pé àárín ah, àti gbọ́dọ̀ jẹun àwọn tí mẹ́lẹ́gbẹ̀ẹ́ lè ní lọ. mọ fún àwọn yẹn kan kádàrá ẹran pọ̀ mú gbó kádàrá wọn sọ̀tọ̀tọ̀ láìsàmú ọ̀tọ̀ọ̀tọ̀ ni sọba àná ti pọ̀ nù ayé kánàdà wọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni láìsàn mú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni so mi mi ìbọn ẹ kọ́mpítìtì mọ́ba mi kọ́mpítìtì kálá tó náà tẹ̀lé kó gbà ní ìbáradà fún wa aṣọ ọdún tó bá yọ ẹ̀rà fáwọn ọmọ ará náà rà káwọṣọ gidi náà bí ní káwọṣọ gidi ẹ tàbí àwọn ni màkàwọ and that is but inshallah bóyá nínú ilé yàtọ̀ níbi tí ọ̀rọ̀ tá a fi máa ń sọ̀rọ̀ pé ìtàn anẹ́gbà Ibrahim àti Ismail japan bẹ́ẹ̀ náà sì ọ̀rọ̀ iléyà daban